ẹ kú déédéé wòye gbogbo ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT ẹ kú bójú ọjọ́ ṣeré ṣe dáadáa ni mo bá yín mo mọ̀ pé ẹ̀yin obìnrin ẹ̀ ní láìkí nǹkan tí mo fẹ́ sọ yìí o ìwọ ọkùnrin tó o bá ti ní owó ẹ lọ́wọ́ tó o dẹ̀ mọ̀ pé ó dẹ́ ẹ lójú tó ń ṣe déédéé nínú ilé n tí àwọn obìnrin ni wípé ọkùnrin tó bá decide tó lówó lọ́wọ́ tó dẹ̀ decide láti fẹ́ ìyàwó kan ó sacrifice ẹ̀mí ara ẹ̀ ni ó sacrifice ìgbésí ayé ara ẹ̀ ó sacrifice ayọ̀ ẹ̀ ó sacrifice ìdùnnú ẹ̀ torí oníyàwó kan kò yàtọ̀ sí àpọ́n torí tí obìnrin bá pẹ́ nílé àjẹ́nà máa ń dà ẹ rí i pé àwọn bàbá wa tó ń fẹ́ méjì mẹ́ta ikú wọn kì í tètè kú wọn dẹ̀ kì í ráhùn òbò obìnrin tó ọkùnrin tó bá wà responsible tó lówó lọ́wọ́ tó níyàwó kan máa ń padà ráhùn òbò ni táwọn ìyàwó yẹn bá ti wá dàgbà tán wọ́n máa sọ ọkùnrin yẹn di ẹgbẹ́ wọn ni torí wọ́n tó bá yá tó bá ti ríbi ṣuṣu báyìí wọ́n á máa dáwọ́ tẹ̀lẹ̀ wọ́n máa rò bóyá kò sí obìnrin míì tó dàbí obìnrin nínú àwọn wọn ò ní mọ̀ pé ọkùnrin ronú àwọn ọmọ ronú ọjọ́ sacrifice ni láti má fẹ́ ẹlòmíì le ṣùgbọ́n ọkùnrin tó lówó lọ́wọ́ tó fẹ́ méjì ẹ rí pé ọbẹ̀ wọn oni ní ọbẹ̀ ìyálé ọbẹ̀ ìyálé ò kan orí wọn máa ń pé tíyà ọkọ wọn bá ti fẹ́ mọ̀ dàn obìnrin ẹyọ kan tó fẹ́ méjì mẹ́ta kò ní sí wàhálà ọkùnrin yẹn gan máa ní regard torí àwọn mẹ́tẹ̀ẹ̀ta máa máa jàjù láti rí ojú rere ọkọ ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọbẹ̀ wọn ò ní kan kò ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta gan èyí tí oorun bá kàn kò ní ní ọkọ ń bínú òun fẹ́ lọ sùn yàrá òun ó ti mọ̀ pé kórun tó tún kọ̀ òun ayé òun ti ta nìyẹn ó tún di ẹ̀yìn oṣù mẹ́ta kórun tó kọ̀ òun any opportunity láti rí tó fẹ́ jẹ́ oorun kan báyìí bí ọkọ ń gan ẹ ní rí lára ẹ tóró ti mọ̀ pé táwọn ìyálé bá kú bá rí àwọn ìyàwó tó kú bá rí lára wọn wọn máa gba àpò òun ni òun ló fi dàbẹ́ ni pé ẹni tó fẹ́ yàwó kan tó lówó lọ́wọ́ tó dẹ̀ wà responsible kò ráyé eré wá ń gbà mí torí àwọn obìnrin tọ́lọ̀ ń dà síta ń sìn wọn ò kí ń mọ̀ wọn ò kí ń mọ̀ lóore fún ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ẹ ọkùnrin tó lẹ́yìn ọkọ kò yàtọ̀ sí àpọ́n nígbà tí ìyàwó bá ti di kinní tán ó máa dàjẹ́ ni àwa máa fi ojú pọ́n wọn a máa fi ojú pọ́n àwọn ọkùnrin yìí ní àwọn ọkùnrin tó wà responsible kò ṣe gbogbo obìnrin o ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ẹ bá ti jẹ́ ìyàwó kan lọ́ọ̀dẹ̀ orí yín ò kí ń pé ẹ máa ń padà di àjẹni náà ṣe ní oníyàwó kan ò yàtọ̀ sí àpọ́n oníyàwó kan àjọbẹ̀ kíkan oníyàwó kan àjọbẹ̀ àná oníyàwó kan àjọ adóòbò ìkàsì torí àwọn obìnrin kan tọ́lọ̀ ń dà síta ń sìn wọn kì í mọ iye ọkùnrin pé ọkùnrin tó bá níyàwó kan ó sacrifice life ẹ̀ ni ó sacrifice ayọ̀ ẹ̀ ni ó sacrifice ìdùnnú ẹ̀ ni pàápàá tó bá lówó lọ́wọ́ má rò bóyá ara ẹ̀ ló ṣoore fún ìwọ ìyàwó ló ṣoore fún torí wípé kò sí bó ṣe máa fẹ́ ìyàwó méjì tí ò ní sí competition kò sí bó ṣe máa fẹ́ ìyàwó méjì tí ọkàn ẹ̀ máa balẹ̀ tínú ẹ̀ ò ní máa bàjẹ́ ọkùnrin tó bá lówó lọ́wọ́ tó dẹ̀ responsible tó decide láti fẹ́ ìyàwó kan ó yẹ kẹ́ máa bọ́ ni pé sacrifice ló ṣe ó yẹ kẹ́ máa bọ́ lójú kẹ́ máa pọ́n lójú kẹ́ má sọ̀rọ̀ ayé di àjẹ́ àmọ́ ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ bá wà responsible ìmọ̀ràn mi tẹ́ ẹ wà responsible tẹ́ ẹ dẹ̀ ń ṣojúṣe lé yín tí ìyàwó yín ní orí òun yí bíi èyí tí màmá yẹn pè lánàá lórí show tó fẹjọ́ ọmọ ẹ̀ obìnrin sùn ìwọ ọkùnrin yẹn tó bá ń gbọ́ mi kó máa gbọ́ mi tó bá fẹ́ kóbìnrin kan pa ẹ́ dànù tó bá fẹ́ kó wọ́n gé ẹ̀mí ẹ̀ légbodò ọkùnrin tó bá ti wà responsible tó ń ṣojú òṣì ẹ̀ nínú ilé tó dẹ̀ decide láti sacrifice happiness àti ìgbádùn ayé láti jókòó ti ìyàwó kan tí ìyàwó yẹn bá ti ní òun ti di àjẹ́ tó ti ń fún ẹ lọ́bẹ̀gì kan jẹ tó ti ń fún ẹ ní kinní mo mọ̀ pé tọkùnrin bá lówó ó lè fẹ́ yà tó bá lówó méjì á fẹ́ kan so to ẹyọkọ yẹn sacrifice yẹn tí obìnrin ò bá ti mọ̀ fún ẹ pé òun ló sacrifice ẹ fún láti má fẹ́ ìyàwó méjì bọ́ síta kó lọ fẹ́ ìyàwó míì kan di méjì ò ní lè máa jẹ ọbẹ̀ àná ò ni le ma jobe kíkan mọ́ wọn ò ní lè máa wọn máa máa fi òbò bẹ́ẹ̀ ni torí tí wọ́n bá irú àwọn yẹn tó ba ti rí ìyàwó kejì báyìí orí wọn á pé bó o bá pè wọ́n lẹ́ẹ̀mẹ́ta wọ́n á dá ẹ lóhùn lẹ́ẹ̀méje tínú bá bí wọn gan wọn ò nílé abandon room kan sọ pé àwọn ò ní sùn tiẹ̀ wọ́n ti mọ̀ pé táìmù oorun tí oorun kan àwọn tí wọ́n bá ti mísì táìmù yẹn oorun máa kọ ìyàwó àwọn ni àwọn ò lè reverse ẹ̀ di ẹ̀yìn oṣù mẹ́ta kóorun tó kàn wọ́n nígbà tí wọn ò bá rójú ẹ̀ ń tó ń rójú ẹ nílé bóyá lẹ́ẹ̀mẹ́ta láàrin oṣù tó tó yẹ pé òun pin òun pin lọ́sẹ̀ méjì méjì láàrin àwọn mẹ́ta àbí ọ̀sẹ̀ kankan láàrin àwọn mẹ́ta orí ìyálé á pé orí ìyàwó á pé orí àwọn tó kù á pé ẹni bá sọ fún ẹ pé ìyàwó mẹ́ta problem ni problem ló máa jẹ́ fóbìnrin kò ṣe problem fọkùnrin tó bá lówó lọ́wọ́ ọkùnrin tó bá lówó lọ́wọ́ tó ní kálukú máa wà láàyè tiẹ̀ tó wó lówó lọ́wọ́ tó tẹ̀ jáṣẹ́ lé ẹ̀ pa ìfọkànbalẹ̀ àti ìrọ̀rùn fún ni òun ló máa jóúnjẹ tó dáa jù kò ní jọbẹ̀ àṣán kò ní jọbẹ̀ àná kò ní jọbẹ̀ kíkan wọn ò ní ní wọ́n bínú sí kán bá yòdì wọ́n máa máa bẹ̀bẹ̀ láti rí ojú rere ẹ̀ ni nítorí pé wọ́n ti mọ̀ pé àwọn nìkan kọ́ làwọn wà ń bẹ̀ bọ̀ nígbà míì tí obìnrin bá dá wà ní àwọn obìnrin tó rí wọn ò pé tó bá rí pé àwọn nìkan làwọn wà nulẹ̀ wọ́n máa ń yọwọ́ kọ́wọ́ wọ́n máa sọra wọn di goddess wọ́n á sọra wọn di ọlọ́run wọ́n sọra wọn di pé ìkọkọ ìkakọ ò lè wọ̀ wọ́n nídìí mọ́ wọ́n ti dàjẹ́ wàá gbọ́ tó bá ti lóbìnrin bẹ́ẹ̀ lọ wá àwọn ọmọ ródóródó tó máa fi ẹpọ̀n ẹ ṣeré tí obìnrin yẹn bá ti lórí òun ní yí nínú ilé àwọn kan á lè bẹ ra ẹpọ̀n ẹ débi pé mílìkì ẹpọ̀n á sọ kutu wọ̀wọ̀ àwọn náà gbójalẹ wọn fọlọgbòjẹ ọkùnrin tó wà responsible ni o torí mo mọ̀ pé ẹ̀yin ń jẹ jù tóbìnrin kan bá ti lórí òun yí tó dẹ̀ lówó àti fẹ́ méjì oníyàwó kan àpọ́n ni kò yàtọ̀ sápọ́n ló níwájú obìnrin torí ẹ̀ yí wọ́n á wá bẹ̀rẹ̀ sí ni máa fún ẹ lọ́bẹ̀ kíkan jẹ tó bá ṣẹyọ kan wọ́n á fún ẹ ní mẹ́rin tó bá sọ pé kinní kan párọ́wọ́ ti bọ́ sínú yàrá wọn wá láwọn ò bẹ sùn lórí bẹ́ẹ̀dì mọ́ torí pé wọ́n bìlí pé àwọn ò lè ní ráìvà mọ́ má jẹ́ kẹ́nì kankan pa ẹ́ ohun tí ẹyẹ bá jẹ lẹyẹ máa gbé fò tọ́lọ́run bá ti bless ẹ tíyà ò jẹ ìyàwó ilé tíyà ò dẹ̀ jẹ àwọn ọmọ ẹ tó ń ṣe ẹ̀tọ́ ẹ lórí àwọn ọmọ ẹ tó ń ṣe ẹ̀tọ́ ẹ lórí ìyàwó ilé tó dẹ̀ lórí ìhun yìí lọ mú yàwó míì wà á rí wípé níjọ́ tó bá ti mú yàwó mi ìjọ́ náà ni wèrè ara ẹ máa sọ̀kalẹ̀ ìjọ́ náà ni kò ní fún ẹ ní ọbẹ̀ kíkan jẹ mọ́ ìjọ́ náà ni ò ní fún ẹ ní ọbẹ̀ àṣán mọ́ ìjọ́ náà ni ò ní gbóbò pamọ́ fún ẹ mọ́ ìjọ́ náà ni ò ní sọ pé inú ń bí òun o máa abandon room fún ẹ mọ́ ìjọ náà gan ló ló máa máa pè ẹ́ pé ṣóun lorun kọ̀ lénìí torí mọ̀ pé tóun bá ti lose chance òun òun ti lose ẹ̀ nìyẹn so ẹ jẹ́ kí ẹ̀yin obìnrin lọ mọ̀ lénìí ọkùnrin tó bá ní owó lọ́wọ́ láti fẹ́ yàwó méjì tí ò fẹ́ wàláì sacrifice ló ṣe fún ẹ gẹ́gẹ́ bí obìnrin ó sacrifice happiness ẹ̀ ó sacrifice inu inú dídùn ẹ̀ ó sacrifice ayọ̀ ẹ̀ fún ẹni láti fún ìwọ obìnrin láyọ̀ kò sí ọkùnrin tó fẹ́ yàwó méjì kò kí affect ọkùnrin tó bá ti ní owó ẹ̀ lọ́wọ́ obìnrin gangan ló máa affect tọ́lẹ̀ yìí nínú yín ò kí ń dùn tẹ́ bá lóbìnrin méjì kò ná ọkùnrin ní kan ju okó abẹ́ ẹ̀ tó fi dó yín tó máa fi ṣọkọ fún yín lọ provided tó bá ti lówó tó lè fi gbé bùkátà ẹ̀yin méjèèjì so tí ọkùnrin bá dẹ̀ decide pé lówó tó lè gbé bùkátà tó dẹ̀ decide láti dúró sí ọ̀dọ̀ obìnrin kan iwo obìnrin yẹn ó yẹ kó mọ̀ọ́rẹ́ kó máa bọ́ ni má rò bóyá mímọ̀ ṣe ẹ̀ ó yẹ kó mọ̀ọ́rẹ́ kó ni ẹni tó wá mọ ìwúrà láǹtà fún tí wò ó bá wá ó yẹ kó rí ọkùnrin yẹn pé kò kúkú mọ̀ pé tó o bá ń jìyà tó ń sacrifice nítorí nǹkan wàá mọ nǹkan le ń jìyà lé ẹni tó ẹni tí ò bá dẹ̀ mọyì rírí ó yẹ kó mọyì fífẹ́ kù ẹni tó ń tì torí ẹ̀ ṣe tó fẹ́ yàwó méjì kò mọyì ẹ̀ ó fún ẹ lọ́bẹ̀ kíkan jẹ ó fún ẹ láṣan jẹ ó ń pàṣẹ fún ẹ kò respect ẹ kò dẹ̀ ń ṣe wípé ìwọ dẹ̀ ló tún fi owó ẹ sílẹ̀ wọ ló ń tọ́jú ẹ ìwọ ló ní property to wa yára ni brain nígbà míì tí obìnrin ò bá pé méjì lọ́ọ̀dẹ ọkọ ọpọlọ wọn ò kí ń reset tó bá ti lówó tó fi lè ṣe ni o kò kí ń affect yín o obìnrin ló máa affect àwọn ni wọn ò kí ń fẹ́ torí wọ́n ti mọ̀ pé gbogbo ohun tó ní kò ń ṣàwọn nìkan mọ́ ló ẹlẹ́dàá ìdẹ̀ ló bá wa reset ọpọlọ ẹ ẹ reset ọpọlọ yín ṣe rí àwọn ìyàwó ìtọ́ bá ti ń dàgbà wọ́n máa ń ṣe oríṣiríṣi nítorí ẹ̀ tó bá ti bẹ̀rẹ̀ sí ní ṣe pé òun kọ nǹkan kan ẹ má máa kọ wíìlì nígbà tí ẹ tí tẹ́ ẹ ti sùn má gbà ẹ jẹ́ káwọn ìyàwó yẹn kó ti dàgbà sínú ilé yín gangan kẹ́ mọ ìwà tó máa wù fún yín lọ́jọ́ ogbó kẹ́ tó sọ pé ẹ ń ṣe nǹkan ẹ ń fi lẹ́ẹ̀kan lẹ̀ fún wọn torí tó ti rí pé gbogbo nǹkan wà ní ìkáwọ́ wọn ṣe náà máa ń gapá báyìí wọ́n wá máa misbehave wọ́n wá máa wu ìwà tó máa tètè ràn yín lọ sọ́run nígbà tí ìyàwó ò bá múnú ẹ̀dùn tó bá ń fún ẹ lápá tẹ́ńṣọ̀n ìgbà wo lò ní tètè kú ohun tó gbélé ọwọ́ wọn ló máa dúró sí èyí ni mo mú wá fún yín lẹ́ni o mo mọ̀ pé àwọn obìnrin ò ní láìkẹ́ ẹ o ṣùgbọ́n ọkùnrin tó bá ní owó lọ́wọ́ tó wà responsible tó decide láti jókòó lórí obìnrin kan lórí obìnrin kan sacrifice ló ń ṣe fún obìnrin yẹn ó yẹ kó máa bọ́ ni sacrifice ló ń ṣe fún ìwọ àwọn ọmọ ẹ ó ta ó ta ó ta life tiẹ̀ ó ta happiness tiẹ̀ torí kíwọ ìyàwó kò lè láyọ̀ kí wọ àkáwọn ọmọ ẹ náà kán lè ní ìfọ̀kànbalẹ̀ wàá try láti fún ọkùnrin náà lọ́kànbalẹ̀ àmọ́ tó bá fún lọ́kànbalẹ̀ ẹ bọ́ síta ẹ pẹja lọ ó ní èmi yóò sọ yín di apẹja ènìyàn ẹ pẹja lọ kẹ wẹlú ẹ̀yin ọkùnrin yìí ire o ó dàbọ̀ sabarikolo dot com ẹ má gbàgbé ẹ lọ